حوث بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته من على النبي يا أيها الذين آمنوا Thank mm-hmm. you. أشهد أن لا إله إلا الله وحده لا شريك الله وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير tẹ́bá wo topic tó wà mbẹ́ yẹn Quran challenge àdẹ̀tú sọ àmàlẹ́ sọ̀rọ̀ nípa taoid àti shirik torí taoid àti shirik gbogbo wọn tó bá jáfa òní wáàsí òun láti máa sọ̀rọ̀ nípa ìmọ̀ ọlọ́run lọ́kàn fún everybody tó bá ti ń rí kó dẹ̀ máa sọ̀rọ̀ nǹkan tó lè bẹ̀ sí wọn jẹ́ dáì sí nǹkan tá à ń pè ní tàwídì àti ṣírìkì ní torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn especially ibi tá a ti wá ńlẹ̀ Yorùbá àmọ́ nǹkan tó lè bẹ̀ sí wa jẹ́ so ìta máa máa pè tán pé ìgbà tí kíní kan ṣe kíní kan ṣe kíní kan no ẹ máa ń káwọn èèyàn mọ nǹkan tó lè bẹ̀ sí wọn jẹ́ fine so challenges tí alukurani fáwọn èèyàn ká kọ́ lọ bẹ̀ẹ́ ká tó wá bọ́ sórí ṣírìkì àbí ká sọ pé last year eh, last week àṣelẹ́ṣọ̀ lórí ànábì adam aleyhi salatu wa salam tọ́lọ̀ ń bá sọ fún wa ní òkè numani pé kí ni kọ́lù alastubirọ̀ bíkùn tí gbogbo wa ìmí àti ẹ̀ náà àdẹ̀dáhùn pé kọ́lù bala, sahidina ìpè ìwọ lọ́lọ́run ọba wa ìwọ la máa sìn lọ́jọ́ náà lẹ́hùn gbogbo àwọn nǹkan tí ọlọ́run bá kó jáde ní ẹ̀yìn ànábì adam mo ní gbogbo wọ́dà bíi ta wíjí gbogbo ẹ̀rí wírín wírín wírín wírín wírín wírín anabi adamu alayi salatu wa salam wá ń wo gbogbo ẹ̀ èyí tó rí ẹ dàbí orí góòdù tí mò ń wò lọ́ọ̀kan ìtanu abdullahi jubrilu ń sọ fún èyí tó lórí blue yìí tanu abdullahi jubrilu ń sọ fún nínú àwọn tí anabi adamu pọ́ìntì nínú àwọn nǹkan tó ń ṣe wíríwírí náà tẹ́mi àtẹ́wà ń bẹ̀ ẹ̀ẹ́ ibi tó pọ́ìntì ó pọ́ìntì anabi dawuda alayi salatu wa salam baba anabi sulaimana ipe eléyìí nǹkan àrọ́mọdọ́mọ rẹ ni ọba ni ó jẹ́ nígbà tó bá wá sáyé that is anabi dawuda Eh, aleyhi salatu wa salam baba anabi suleiman bàbá anabi anabi adamu wá ni pe ọdún mélòó lélẹ̀ ma lò láyé wọn ní sixty years abdullahi jubril ó ní sixty years ni anabi dawuda ma lò ah anabi adam aleyhi salatu wa salam ṣẹlẹ̀ mọ̀ pé one years lọ́lọ́run fún pọ́ ma lò ó wá ń wò ah sixty years kéré o a ṣe lo years tó ń lo ẹ̀kọ́ tá a rí ni pé number one ìwọ bàbá ikú nǹkan bá yẹ ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ òun láti gbà sórí arábí adam aleyhi salatu wasalam ó ní no bẹ́ẹ̀ fi kún sixty years sí anabi dauda yìí abdullahi jubilu ọlọ́run ní kí n sọ fún ẹ pé tó bá fẹ́ fi kún bóyá wàá yọ nínú one thousand years títí ẹ kó fi kún èjẹ anabi dauda anabi adam aleyhi salatu wasalam ó ní mo fún ní mo yọ fifty thousand mo yọ fifty years nínú èjì tèmi ẹ fi kún wá ẹbi kún sixty years anabi anabi Dawuda ó jẹ́ one hundred and ten one ten ni anabi Dawuda lò láyé ẹ ti understand ló fi fà á lọ́jọ́ tí ọlọ́run ọba tó ní ká Sàráìlù tí ọjọ́ pé tí anabi Adamu fẹ́ kúrò láyé tí màláìka kú dọ́dọ̀ ẹ̀ ìpè nine fifty ti pé anabi Adamu sọ fún màláìka kú pé nine fifty one thousand years yóò ti pé toró ti gbàgbé pòun fún àrọ́mọdọ́mọ wa anábì dáúdà ní wọn eh, fifty years nínú èjì ẹ̀ ó ní à ẹ̀yẹ òfẹ́ àgbẹ̀mí ẹ̀mí ò tí tó gbà níwò ìwé ní màláìkà kú wá rán létí pé fifty years nínú èjì ẹ̀ ọmọ ádámọ̀ la fi jó nígbàgbé la fi jó nígbàgbé àrántí nǹkan ẹ̀rí pé gbà tí ànábì ádámọ̀ bàbá wa tó tún jẹ èso. kí ló padà tásìtọ́ ní ìtànjẹ tó jẹ èso ṣé mọ̀ pọ́nà àwọn bá ti sọ fún kí ni látẹ̀kìrábọ́ á sì ìsájárata má débi igi yìí o má jẹ èso yìí o ṣùgbọ́n ìgbà tásìtọ́ ní bá ànábì ádámọ̀ sọ̀rọ̀ ànábì ádámọ̀ ti gbàgbé ìgbà tọ́lọ̀ ń bí pé wáì ṣé mú sọ fẹ́fẹ́ jèso yìí kẹ má débi igi kẹ má yìí ni ìdí fi ń jẹ́ onígbàgbé nìyẹn ẹ ti àwọn ọmọ ádámọ̀ àmọ́ máa gbàgbé àmọ́ máa gbàgbé àmọ́ máa torí pé kí ni ó ń ṣẹlẹ̀ sí baba ńlá wa alábọ̀dọ̀ baba ńlá wa anabi adama ni aleyhi salatu wa salam quran tó lọ́wọ́ bá wá ń ṣàlẹ́yìí gbogbo àwọn tó máa ń sun quran àtàwọn tó ń pe ìwé ọlọ́run ọba nírọ́ ọlọ́run bá ṣàlẹ́yìí yìí advice tèmi gan fún gbogbo àwọn tó lọ máa ń sun àlìkùránì ẹ ṣe ṣe findings yín dáadáa nǹkan tẹ máa sun kẹ́tó lè condemn nǹkan pé eléyìí kì í ṣe ìwé ọlọ́run pé àlìkùránì yìí o pé àlìkùránì yìí o pé kì í ṣe ìwé ọlọ́run kẹ́ tó lè kọ̀ndẹ́mù ẹ̀ pé kì í ṣe ìwé ọlọ́run ẹ ṣe findings yín wò ẹ ṣe findings ìwé tá à ń sọ yìí dẹ̀ ní ó ti wà almost one thousand five hundred years ló ti wà sínú ayé tá a wà yìí ni o ṣùgbọ́n náà ń sọ fún wa ní Suratul Waqi'a pé kí ni o ẹ ẹ iná azal kùránì àbí kí ni fi kitabil makinun la yamasu illa al-mutahharun tanzilu min rabbil alamin pé àlùkùránì o ó ti wà lọ́dọ̀ àwọn ọlọ́run ọba tipẹ́ tó ti wà ló ìlmọ̀ fún sí bẹ́ẹ̀ àmọ́ tó wá sínú ayé tá a wà yìí almost one thousand five hundred years làlùkùránì ti wọnú láìfù yìí so àwọn aráwọ̀ èèyàn tí wọ́n kọ̀ dẹ́mọ̀ pé ìwé lárúbáwá ni ìwé irọ́ ni kì í ṣọ̀rọ̀ ọlọ́run ó yẹ kẹ́ ẹ ṣe findings yìí ọlọ́run bá wá ṣàlẹ́jì wọn ṣọ́nà wọn bá ti mọ̀ páyé máa rí báyìí àwọn wèrè èèyàn náà ti wà nínú ayé tipẹ́ ọlọ́run bá ń sọ ní súrọ́tù lè Isra ẹgbọ́n nǹkan tọ́lọ́run bá ń sọ ní ọlọ́run ní kúl sọ fún wọn lẹ́yìn ijtama at kúl lẹ́yìn ijtama àti lè insu wàlìjìn àlá ayatu bí misli hazal kùrẹ̀hán láyàtú na bí mislihi wọ́lá kana ba'adun libadin sọ̀híràn sọ̀híràn. So ọlọ́run bá sọ pé kúl làyín ìkítàmù àti ìsù gbogbo àwọn èèyàn gbogbo human being pátápátá tí mo dá lẹ́yìn èèyàn sọ fún wọn pé gbogbo èèyàn pátápátá gbogbo mankind pátápátá gbogbo yín kẹ péjú báyìí kẹ jẹjọ mọ kẹ péjú wàlìjìn àti gbogbo àwọn àlìjọ̀nú tí mo dá yányán àlá ayé tún bí mísìlì azal Qur'an kẹ́ parapọ̀ èèyàn àtàlìjọ̀nú kẹ́ parapọ̀ ìjìtámàhà kẹ́ join together kẹ́ unite papọ̀ kí gbogbo èèyàn àfàṣẹ ń gbọ́ mi ọlọ́run ṣàlẹ́ǹjì wa fa gbogbo àwọn tó ń sun àlùkùrẹ́hàn ẹ máa ṣe fáyídìsì yín náà kẹ́ tó mọ̀ bóyá wòye rọ́ọ̀ ni bóyá wòye tẹ̀lé sún ni ọlọ́run bá yín sọ̀rọ̀ nísìn Quran chapter seventeen verse eighty eight kúl sọ fún wọn pé kí ni lẹ́yìn ìjìtámà àti ìlú ìnsù wàlìjìn àlá ayé àtúbì mísílì azal quran kí gbogbo ẹ̀yin èèyàn pátápátá kẹ́ pawọ́pọ̀ gbogbo ẹ̀yin ẹ̀dá tí mo dá kẹ́ pawọ́pọ̀ wàlìjínù gbogbo àlìjọ́nú yányán tí mo dá kí wọ́n tún jọyìn èèyàn kẹ́yìn èèyàn àtàlìjọ́nú kẹ́ kẹ́ ẹ ọ̀rẹ́ sáà kẹ́ join together kẹ́ fi agbára yín kẹ́ agbára téèyàn ní agbára tàlìjọ́nú ní kí gbogbo ẹ papọ̀ kẹ́ sọ́dì kẹ́ pátápátá ayé àtúbì mísílì azal quran kẹ́ wá fi mú irú àlìkùrìhánì wá nǹkan tó ju alukur'an nǹkan tó ju alukur'an ọlọ́run ní challenges ni o <laughs> challenge lọ́rọ̀ fún ẹ yìí vaasi tí mo ń kà yìí mo máa padà fi kọ́ wa ní ẹ̀kọ́ vaasi tó bá lọ wo àwọn àyà tá a máa fi ń béèlì èèyàn sílẹ̀ tálíjọ̀nù bá tọwọ́ bọpọlọ èèyàn tá a máa fi ń ṣe rúkìá ó wà lára rúkìá vaasi àjẹ́ńdọ̀ èèyàn láàmú oṣó ń dọ̀ èèyàn láàmú vaasi tí mo ń kà yìí ó wà lára ẹ̀ wọ́n ti gbògo èèyàn wọn jẹ́ kí èèyàn rógo lò níbo ọlọ́run bá ń sọ̀rọ̀ ìwọ ń sọ̀rọ̀ tálẹ̀ èèyàn tálẹ̀ àlìjọ̀nú ọlọ́run ní gbogbo èèyàn pátápátá kẹ́ ẹ péjú báyìí ìjìtámàhà àtàwọn àlìjọ̀nú kẹjẹ́ jọ̀mọ́ tó bá gbọ́ yé kí gbogbo yín ká sun ara yín pọ̀ kẹ́ wá ṣe kí ni o agbára tálìjọ̀nú ní káwọn náà kó jáde agbára táwọn èèyàn náà ní kí wọ́n kó jáde kẹ́ unite láti ṣe kí ni o ayé tó bí azal kẹ múrú àlìkùrì àánì wá fún wa ẹ kàn múrú ẹ wá nǹkan tó fẹ́ símílà fún tó jọ ẹ mú wá ọlọ́run ní láyà túnà bìmísìlì à èèyàn àtàlìjọ ní pẹ̀lú gbogbo agbára wọn wọn lè rírú àlìkùrì àánì mú jáde ẹ lè rírú àlìkùrì àánì mú jáde o ọgbọ́n tó ń sọ challenges tún lélẹ́yìn náà ní wàláwó kẹ́nà bàdún lìbàdì sọ ìràn kódà kí apá kan èèyàn àtàpá kan àlìjọ nù kẹ́ máa rọra yín lọ́wọ́ ẹ ní rírú àlìkùrì àánì mú jáde ìwọ wá mú alukurani ó dáná sí ó wá sun challenge ní ọ̀rọ̀ tó ti wà one thousand five hundred years tó ti sọ̀kalẹ̀ sínú ayé yìí tẹ̀ẹ̀dẹ̀ rí já òyìnbó pàdé alukurani wọ́n kẹ́kọ̀ọ́ lára ẹ̀ lọ ní dọ́ọ̀ṣì àwọn germany tí wọ́n sọ dọ́ọ̀ṣì wọ́n pàdé alukurani wọ́n kẹ́kọ̀ọ́ lára ẹ̀ lọ ní ẹ̀yin wá ní pé kíní kan ẹ̀wá málùkúránì ẹ̀ ń sun níná ẹ̀ ń sun níná nǹkan tó fẹ́ kó tó pè nǹkan nírọ́ fásitì àlùhálà tíkírí ń kú tún lẹ́tà ẹ wádìí nǹkan kó tó pé rọ́pẹ́ kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run ẹ ọ̀rọ̀ lárúbáwá ni ọ̀rọ̀ kínní kan ṣé o mọ̀ pé onílárúbáwá ni wọ́n sọ ní lónìí àlùkùránì kì í ṣe gbogbo ayé fine jọ èdè kí ni wọ́n fi kọ àlùkùránì èdè lárúbáwá tọ́lọ́run tí wọ́n sọ pé kí wọ́n múrú ẹ̀ wá jáde a sì ráwọn èèyàn nígbà yá ànábì ọkùnrin kan máa ń dà ó máa ń ṣe wọ́n ràn wọ́n rán tí wọ́n bá ti review verse fana chapter fana bíi báyìí òun náà pe àwọn èèyàn titi ẹ̀ kèfèrí ni o a ní ọlọ́run wípé fásì wo ni wọ́n rí fásì fún mọ̀ọ́mọ̀ lónìí àwọn èèyàn sọ pé bẹ́ẹ̀ for example sóràtù fàtíà náà ni ọlọ́run náà ó rí fíhù sóràtù fàtíà tòun náà wá àwọn èèyàn á ní pé kó kà á torí pé èdè lárúbáwá ni a máa wí kàtìkàtì a máa ẹ ṣe ọ̀rọ̀ sọ́ọ̀rọ̀ pé kí ni fásì wo lọ́lọ́run sọ̀kalẹ̀ fún ẹ ok fásì wo ló ní wọ́n fún ẹ lánàá tí wọ́n bá sọ pé sóràtù lè kíláàsì pé kúlẹ̀ aláwọ̀ ni alọ́lọ́run náà fóun náà ní kúlẹ̀ aláwọ̀ tòun wọ́n wá ní kó kà á àwa máa hun èdè wọn fẹ́ fi hun irọ́ àwọn ní kànáà bí ka títí ẹ̀ wọ́n wá ka tànà bí fún pé suratul ikhlas tó sọ̀kalẹ̀ lánàá fáànù mọ̀ọ́mọ̀ kílíwà Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan á ní òkè á ní kí wọ́n dúró ṣọ́ọ́ kó ti gbọ́ tọ́lọ́run òun náà máa tó pọ̀ kò gẹ́ẹ̀tì ẹ̀ challenges ńlá lélẹ́yìí ọlọ́run challenge èèyàn àtàlùjọ̀nù kì í ṣe fásitì nìkan ló ti challenge wa o kì í ṣe fásitì nìkan ó ní kúl sọ fún wọn pé kí ni lẹ́yìn ìtàmà àti lè ìnsù wà lè jìn bí mísìlì hazal kùrẹ́án láyà tú iná bí mísìlì ẹ̀ lè múrú àlè kùrẹ́án wá èèyàn àtàlìjẹ̀nú kẹ wá ṣe kí ni o kẹ jọ́ ìpapọ̀ pẹ̀lú agbára yín àtagbára àlìjọ̀nú kẹ yín ìjìtàmà kẹ unite. aláhányátú bí mísìlìhì láti múrú àlìkùránì jáde ọlọ́run ní láyátúnà bí mísìlìhì wọn lè rírọ àlìkùránì mú jáde o wàláùkánà bàdún lè bàdín sọ ìrọ̀n kódà kápá kan nínú àwọn àlìjọ̀nú àtàpá kan nínú àwọn èèyàn kí wọ́n ṣe kí ni o kẹrànra yín lọ́wọ́ ẹ̀ ní rírọ àlìkùránì mú jáde wọ́n máa ma gbọ́ ìwọ tó ń sun àlìkùránì ìwọ tó ń jó àlìkùránì òun làwọn sọ fún ẹ yìí kó tó sùn ìwé kan àlìkùránì kì í ṣe ìwé yorùbá kì í ṣe Eh, aláwíyé kì í ṣe novel ó ju gbogbo òwe lọ ìwé tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ tó bá dénú sàárè nínú question tí wọ́n béèrè ìwé ìwà ń bẹ tó máa sọ pé tí màá lẹ́ka pé mọ́rọ̀ búkà mọ́tì mọ́kì mọ́rọ̀ súlíkà mọ́kì mọ́kì ìwé tí wọ́n sọ pé ni wọ́n sọ àlùkùránì se ni sọ̀rọ̀ lárúbáwá nìkan ni gbogbo ayé ni o gbogbo ayé lọ́lọ́run rán òjíṣẹ́ tàwa sí wàmá àrùtálínáka ilẹ̀ rámọ́tàlélẹ̀ àlàmínà ọlọ́run ní pé ànábì muhammad sallallahu alayhi wa sallam àárọ̀ ẹ̀sìn gbogbo ayé kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo ayé rámọ́tàlélẹ̀ àlàmínà wàmá àrùtálínáka ilẹ̀ káfàtàlínẹ́s gbogbo èèyàn lára ẹ̀ sí o ìwà náà muhammad basira wàdnasira máa fún wọn ní ròdùnú olùfúnyàn ní ròdùnú olùṣe kìlọ̀kìlọ̀ ní ẹ́ so pé èèyàn kan wá sùn Quran wádìí wò ni ó lè èmi ò sọ pé èèyàn ò lè sùn wé mi lè sùn wé mi àwọn òwe tí ò bá nípìnlẹ̀ ni kan náà wà nínú tó challenge pé à ah, ẹ ń pe ọ̀rọ̀ wa nírọ́ ó da àní ẹ lọ múrú ẹ̀ wá ayé láì gbogbo ẹ̀yin tẹ́ ń sun àlùkùrìánì gbogbo ẹ̀yin tẹ́ ní kì í gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá jáde kẹfì ṣàlẹ́ǹjì wa gbogbo ọ̀rọ̀ tálíkùránì ti sọ táwọn òyìnbó takò tẹ́lẹ̀ nínú ìmọ̀ science alukurani kọ̀nfàmù ẹ̀ wọ́n gbọ́dọ̀ gbà fálíkùránì ni kódà àdìsí anabi muhammadu sallallahu ta'ala alayhi wa sallam anabi muhammadu kọ̀nfàmù black seed àwọn òyìnbó gbọ́dọ̀ kọ̀nfàmù black seed after five hundred one thousand five hundred years àwọn òyìnbó gbọ́dọ̀ kọ̀nfàmù black seed anabi muhammadu lè rọ̀kọ́ sọ so anabi titiwa kò ní sọ̀rọ̀ ìfẹ́ nú làyáǹtì kọ́ anilẹ̀ àwa gbogbo nǹkan tọ́lọ́run bá bá sọ tọ́lọ́run mọ́mọ́ bá sọ ọlọ́run ọba ló ní kó sọ la fi gbúdọ̀ gba àdíìsì gbọ́ torí kì í dédé sọ̀rọ̀ gbogbo ẹni tẹ́ wọ́n sọ àlùkùránì ẹ bẹ̀rù ọlọ́run ọlọ́run bá bá yín sọ̀rọ̀ ní súrọ́tùlì Isra'il náà ni pé kí ni wàlá tẹ́kfù máa lẹ́yìn sàlákà bí ilmù ògbọ́ wàlá tẹ́kfù máa lẹ́yìn sàlákà bí ilmù iná samuha wàlbàṣọ́ra wàlfùádà kúlù wùláyìí kàkánà ánìhùn mọ̀síhùlẹ̀ látẹ́kùfù máa lé ìsàlákàbí ilmu má tọwọ́ bọ̀ nǹkan tó o bá ní mímọ̀ nípa ẹ̀ wọ́n látẹ́kùfù máa lé ìsàlákàbí ilmu ó mọ bítálì kùránì ti ń bọ̀ ó mọ bálì kùránì ṣe jẹ́ ó mọ nǹkan tó ń jẹ́ àlùkùránì ó wá rúùtù nǹkan tó ń jẹ́ ìwé yìí látẹ́kùfù máa lé ìsàlákàbí ilmu má tọwọ́ bọ̀ àlùkùránì má sùn àlùkùránì nínà tóró má kábàámọ̀ má jọ àlùkùránì látẹ́kùfù máa lé ìsàlákàbí ilmu bó dúró bó ṣe ń wo pé gbogbo òwe ẹ ìkànnì wọn print ẹ ní China tó ń fi gbogbo òwe wé àlùkùrìá nìyẹn látẹ̀fù mọ́lẹ́sẹ̀ lọ́kàbí ilmu ìhò ní mímọ̀ nípa ẹ̀ ò ní mímọ̀ nípa ẹ̀ àwọn kan náà ti ṣe bẹ́ẹ̀ torí tó bá biwọ́ gbogbo àwọn tó ń takò àlùkùrìá nì lónìí nísìnyí báyìí ẹni tó tó wa ń bẹ nínú wọn ẹni tó jù wá lọ ń bẹ nínú wọn ẹni tí ò tó wa rárá ń bẹ nínú wọn tẹ bá wá béèrè lọ́wọ́ wọn pé wáyé tí wọ́n ṣe ń sọ pé alukurani ò dá kíní kan wọ́n máa dárúkọ àwọn fọ́fadà wọn bí wọ́n ṣe ń dárúkọ fọ́fadà wọn àyà yìí ọ̀nà méjì ló bá lọ ó ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ó ń ba tèèyàn jẹ́ lẹ́yìn nǹkan tí ò ṣojú ẹ̀ for example sí Mr Kunle àjọjọ wà ń tòótọ́ àjọ close mi ìwà mọ̀gbà tó ṣe nǹkan kan wọ́n wá béèrè lọ́wọ́ mi torí pé torí pé mo rí pa àjọ close yẹn mo wá ń sọ nǹkan tí ò ṣojú mi pé báyìí ló ṣe ṣe báyìí ló yẹ ṣe báyìí ló yẹ ṣe ah látàkùn mọ́ lẹ́yìn sẹ́lẹ̀kà bíi ilmu nǹkan tó ju èèbá tó má sọ mọ́ àyà yẹn a lè tú bẹ́ẹ̀ fáwọn alábòsí tó máa ń ṣàbòsí ọmọ ẹnìkejì ẹ̀gbọ́n ṣàbòsí àbúrò àbúrò ṣàbòsí ẹ̀gbọ́n ìyá ṣàbòsí ọmọ ọkọ ṣàbòsí ìyàwó ìyàwó ṣàbòsí ọkọ ọ̀rẹ́ ṣàbòsí ọ̀rẹ́ làdáni ṣàbòsí ìmáàmù ìmáàmù ṣàbòsí làdáni àwọn ọmọ ìjọ àwọn jọmọ wọn ṣàbòsí ìmọ̀mọ̀ àti làdáni ìmọ̀mọ̀ àti làdáni náà ṣàbòsí àwọn ọmọ ìjọ àfa ń ṣàbòsí ajánásì ajánásì ń ṣàbòsí àfa àfa ń ṣàbòsí ọmọ kí ọmọ kí ń ṣàbòsí àfa bílẹ̀ ayé ṣe rí nìyẹn gbogbo àwọn alábòsí bẹ́ẹ̀ àyà yìí ó lọ fún wọn gbogbo àwọn tó jẹ́ pé wọn ò mọ̀ nípa ẹ̀sìn kan tí wọ́n wá ń tọwọ́ bọ ẹ̀sìn kan tí wọ́n ń ba ẹ̀sìn kan lójú jẹ́ tí wọ́n ń ba ẹ̀sìn kan lórúkọ jẹ́ ọlọ́run ní látàkùn má lé ìsàlákà bí ilmu ẹ nímọ̀ nípa nǹkan tẹ́ ń sọ tẹ́ bá béèrè lọ́wọ́ wọn nísìnyí wá ìsáfá àlùfá ìṣàtàn tẹ́ bá béèrè lọ́wọ́ pé wá ìtẹ̀sí ń tọ́ pé àlùkùránì kì í ṣèwé ọlọ́run tẹ́ bá béèrè lọ́wọ́ pé wá ìtẹ̀sí ń sọ pé ẹ̀sìn islam kì í ṣe ẹ̀sìn ìgbẹ́sìn àwọn kinní kan ni wá ìtẹ̀sí ń sọ bẹ́ẹ̀ kọ́lù wàjádínà alẹ́ ìyá bá àná wọ́n máa ma sọ fún pé nǹkan táwọn bàbá àwọn sọ fáwọn bàbá ńlá àwọn ọlọ́run wá ní wàhálà àti bàbá ńlá yín àti bàbá bàbá yín àti gbogbo àwọn tó ń mú tàn wá fún yín ìtàn irọ́ ọlọ́run ní wàhálà tẹ́kí fún máa lé ṣe alákàbí ìlímù iná samuha wàlìbàṣọ́ra wàlìfùhádà kúlù láì kàkà ní ánìhùn mọ̀síhùlẹ̀n gbogbo wọn tó bá ti ń sọ nǹkan tó ju ẹ̀ o látẹ́kí fún máa lé alákàbí ìlímù nǹkan tó bá ní mímọ̀ nípa ẹ̀ má bá wọn fẹnu sí. Si nǹkan tó bá ní mímọ̀ nípa tó mọ àsìlíyà ìpẹ̀rẹ̀ ìpìlẹ̀ má tọwọ́ bọ̀ má rojọ́ ẹlẹ́jọ́ lẹ́yìn má bàtọ́ ọmọnìkejì jẹ́ lẹ́yìn torí pé kí ni ò ní mọ̀ pé ọkàn ohun ète ni ọkàn ohun rọ́mọ́ni ẹlẹ́ni ọlọ́run gbogbo ète tó wá mú yẹn o tó ń hun mọ́yàn lórí yẹn o àbí tó ń hun mọ́ ẹ̀sìn yẹn o iná samuha ìgbọ́ràn ẹ wàlìbàsọ́rà àtọjú ẹ wàlìfùhádà àti ọkàn ẹ kúlù hùláìkà kánà hánìhùn mọ̀síwúlà gbogbo ẹ̀ ló máa ṣèṣirò gbogbo ẹ̀ lọ́mọ bèrè lọ́wọ́ ẹ̀ so you see gbogbo ẹ̀ lọ́mọ bèrè lọ́wọ́ ẹ̀ torí time ọlọ́run bá wá tún wá sọ fún wa ní súrọ̀tù lìkáf gbogbo ẹ̀yin tẹ́ ń yapa ẹ̀sìn gbogbo ẹ̀yin tẹ́ ń ba ọmọ ọmọ nìkejì nínú jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń kó wàhálà bá àwọn èèyàn gbogbo ẹ̀yin tẹ́ ń kó dààmú bá ẹ̀sìn gbogbo ẹ̀yin tẹ́ ń ba ẹ̀sìn kan lójú jẹ́ tẹ̀ jẹ́ kí peace reign ọlọ́run ní wàyọ́mọ nùsẹ́yìrì jìbẹ́ẹ̀lì ọjọ́ tá ń sọ yìí nùsẹ́yìrì jìbẹ́ẹ̀lì ọjọ́ tá máa kú gbogbo òkè gbogbo òkè máa di dust àwọn òkè òkè olúmọ <laughs> òkè òkè sóbí <laughs> òkè àwọn òkè àwọn òkè àwọn òkè nùsẹ́yìrì jìbẹ́ẹ̀lì a máa ṣe kí ni o a máa sọ di powder àwọn òkè máa di powder lọ́jọ́ náà wọ́tẹ́rẹ̀ lọ́rẹ́dà bẹ́ẹ̀rẹ́sàn àtòkè àti ilẹ̀ gbogbo ẹ̀ alẹ́fù pọ̀pọ̀ báárí zatan alẹ́fù á fúláàtì lọ kí lọ́lọ́run wá sọ. yà wọ́n àṣàrìnẹ́hùn falamunu gádìrì mínú hàdìn wàyàmà nùsẹ́yìrì lè jìbáàlù wàtàrà àrídà báárí zatan wọ́n àṣàrìnẹ́hùn falamunu gádìrì mínú hàdà gbogbo èyí tẹ́ ń bá yé jẹ́ tẹ́ ń bọ̀rùn jẹ́ tẹ́ ń bẹ̀sìn jẹ́ tẹ́ ń sàbòsí ọmọ ẹnìkejì tẹ́ ń da yẹ́rù yẹn o wọ́n aṣáré ní ẹ̀hún falámùnú gádìrì mínìhùn àádá ọlọ́run ní ànígbàgbé ẹnìkan nínú yín báyìí. wọ́n rìjú alárọ̀ bíkà sọ́fà a máa kó gbogbo yín wá báyìí síwájú àwọn ọlọ́run tẹ́ máa tò sọ́fà ẹ máa tò síwájú àwọn ọlọ́run báyìí. lákọ̀dí jíìtù múnà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wá sáyé ní níkẹ́d ní òwú ọmọlúàbí kàmá alákínàkùn àwọ̀làmọ́ra tẹ̀ ní mú tẹ̀ mú kankan wá ẹ mo fẹ́ gbé mọ́tò mi dání àbí kí n gbéyàwó dání ẹ jẹ́ kí n wọṣọ ẹ jẹ́ kí n wọ ṣòkòtò ẹ jẹ́ kí n de bàǹtẹ́ ẹ̀ẹ́n wọ́n aṣárínà falamunu gádìrì mi ni wọn àádà wàhùrì ju aláàrọ̀ bíkà sọ́fà làkọ́dì jíìtù múnà kàmá àlákínákun àwàlà máa rà bẹ́ẹ̀ ṣe wáyé lákọ̀ọ́kọ́ wọ́n mọ̀ pé ní kẹ́ẹ̀dì ló wáyé ọlọ́run níbẹ̀ lọ́la ṣe láyìn ní ọkù síwájú àwọn ọlọ́run. kàmá àlákínákun àwàlà máa rà

kò tí ẹ̀ sí dáadáa kan àrí dáadáa kan sí láyé ìjọ tó ń jó àlìkùránì ò mọ ni ìjọ tó ń sọ pé ẹ̀sìn kan ò dáa sórí tó bá fẹ́ kú lọ kú àlìkùránì àwa ti gbàgbọ́ náà ọlọ́run ọba ló lẹ́sìn ẹ̀ ló lè dúró tì í ọlọ́run ọba ló lẹ́sìn ẹ̀ ló lè dúró tì í ó dẹ̀ sì jẹ́ kó yé gbogbo àfa pé ni o ìdìwú ìlàsẹ̀ bíi lè rọ̀ bíkà bíi wàlímọ́ ìzọ́tìlà ẹ pèpè sójú ẹ̀sìn ojú ọ̀nà ẹ̀sìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye tẹ bá lédi àyèdè tẹ bá ní fàǹfà gan lórí pé ẹ fẹ́ sọ̀rọ̀ pé ẹ ń fa ọ̀rọ̀ kan mọ́ra yín lọ́wọ́ ẹ ṣe ẹ ẹ ẹ lo ikimọ̀ ẹ lu ọgbọ́n bẹ̀ ẹ sọ̀rọ̀ tó dùn so ẹ̀sìn Islam kì í ṣàjì ẹ̀sìn jàgídígéyé jà kan ẹ̀sìn peace ni ṣùgbọ́n ogun báwọn èèyàn ṣe ń ṣe yẹn à ń láti máa prove ẹ pé bí ó ṣe rí ni bó ṣe rí torí nǹkan tó o bá ní mímọ̀ nípa ẹ̀ you can't do it òdìlódì ló máa ṣe tó ń bá dẹ̀ sọ̀rọ̀ jù sí wọn ní àwọn bàbá yín àwọn bàbá yín àwọn bàbá yín we are talking about àwọn generation àwọn ànábì ọlọ́run àwọn àwọn nǹkan yàtí wáyé síwájú àwọn bàbá yín ṣùgbọ́n ọlọ́run bá ti mọ̀ ṣọlọ́run bá ti mọ̀ pé máa sọ pé àwọn bàbá yín tó sọ pé wáyé sáfà àlù fáyé ṣàtà tó máa ní kílódé fi ń hùwà bàjẹ́ ń sìn kílódé fi ń ṣe lè kọ́ọ̀lù àjádínà àléyà bá àná wọ́n á ní ọ̀dọ̀ àwọn bàbá wọn àwọn bàbá wọn àwọn bàbá wọn so challenges lélẹ̀ tí ọlọ́run bá fún everybody both humankind and jinn To bá to bá yẹ pé ẹ mọ̀ pé ìwé kì í ṣe ọ̀rọ̀ èmi ọlọ́run ọlọ́run ni pé kẹkàn mú nǹkan tó jọ wá similar kò sọ pé kẹ múrú ẹ̀ gangan wá o ẹ pé nǹkan tó kàn jọ díẹ̀ kẹ mú wá àbí mísìlì yìí nǹkan tó jọra wọn pé ó mọ̀ pé ẹ lè rírú àlìkùránì mú wá ó wá ní kẹtì ẹ̀ similar tó jọ wá <laughs> òun á gbà yìí ó ní nàbí mísìlì yìí ẹ <laughs> eh, tó bẹ ẹ lè mú wa wàláwó kánà bìbádùn wàláwó kánà bàdúhùn libadin sọhíran kódà kí àwọn àlìjọ̀nú nínú apá kan wọn àtàpá kan náà àwọn èèyàn kẹtún sọpọ́tì ara yín pẹ̀lú páwà ẹ ní rírọ àlìkùránì mú jáde ṣẹ́rù ìwé tọ́lọ́n put challenges challenges yìí kò tó kò bẹ̀rù ọlọ́run kò tó kò bẹ̀rù àti sun ẹ gbogbo àwọn tó sun àlìkùránì nǹkan ti bàjẹ́ fún wọn àmọ́ ẹ̀ ní mọ̀ àwọn náà máa wò pé kìíní pé orí social media yẹn mò ń sọ̀rọ̀ kan fẹ́nìkan lálẹ́ àná pé tó bá lọ lògbé sí ayé social media wàá gented torí pé kí example ní nàìjíríà wa especially nílẹ̀ yorùbá akágbé gbogbo nǹkan sórí hundred percent thirty percent nǹkan ló rí lórí social media o seventy percent nǹkan tó wà real kò sí lórí social media ṣùgbọ́n lápẹ́ wọ bóyá fóònù tó ń lò àbíṣẹ́ ìjọmọ́bẹ̀ òun lóríṣiríṣi tó bá fi láìfù yẹn especially àtàlà abroad tó bá fi lọ wọnú nàìjíríà bí wọlé yorùbá kó fẹ́ live life nǹkan tó ń wò lórí social media wàá jẹ gbèsè àbí kò ológun owó àbí kò ná dúkìá ẹ̀ tán torí gbogbo nǹkan ṣì wà bó ṣe wà pẹ̀lú báyẹn sọ pé ìlú òdà ìlú òdà gbogbo nǹkan ṣì ń ṣe pé kínní but social media tá à ń wò yìí ó ń ṣe kínní o ó ń gbé prayer burúkú sí mẹ́mórì ẹlòmíì ẹ ti understand yìí sìn so ọlọ́run ọba kó gbàdúrà wa o. Eh, verse yẹn mo sọ fún yín pé ó wà lára rukia verse verse takà tó ń sìn eh, rukia verse ni pé ẹlòmíì tó yẹ pé ó wà possessed by jinn ẹ rí bí ayatul kursi ṣe wà ní rukia verse bí kúlẹ̀ ọ̀sùn méjèèjì ṣe wà ní rukia verse àtàwọn bíi kí ni eh, kólá yóò sí bánà ilé ọmọ katabà àwọn verse pọ̀ verse yìí náà àbá àmọ̀nṣúrà verse táwọn ṣe yìí ara àwọn verse yẹn ni. waqaddimna dimna ilama amilu min amali faja'alnahu aba'a mansura àwọn fásitì rúkìá pọ̀ láti lè lé ẹ̀mí òkùnkùn jìnnà láti lè lé ẹ̀mí àlìjọ̀nú jẹ́ jìnnà wala takshawhum wakshawni in kuntum mu'minun gbogbo àwọn fásitì wọ̀nyẹn tọ́lọ́mọ ti sọ pé innahu eh, eh, eh, tọ́lọ́mọ sọ pé àṣetọ́ni ò lágbára lórí wa so yẹn pọ̀ bẹ́ẹ̀ náà ni fásitì kúlà in itamahat lè ìsù wà lè jìn aláàyàtú bí mísìlì azal kùrìhàn láyàtú na bí mísìlì wàlàókàánà bá adùn libadi sọ irọ fásitì wà ní Quran chapter seventeen verse eighty eight suratu israhi so vaasi yìí a máa ṣe sísíkìtì jáde ọ̀ọ́kìndẹ̀ sọ́ọ̀sì náà tó bá han vaasi yìí ní kàn báyìí wọ́n ní one thousand àwọn tó ń fi engine ti hàn tún ti ń pọ̀ Quran chapter seventeen verse eighty eight ọ̀nà dímọ́lọ́ta ẹ̀ òórí jẹ òórí mu wọ́n ní wọ́n ti gbògo débi pé tó bá rí téyé bá ti lọ sọ́dọ̀ àwọn onígi náà fi ń sọ̀rọ̀ ìwẹ́ odò tó fi ń sọ̀rọ̀ aṣínà tó máa ń sọ̀rọ̀ àtúndè yá kúrò ń bẹ àwọn ọdún kan báyìí ni kó wá fi kojú rẹ̀ ẹ̀ẹ́ ogbó ẹ̀ máa bírèkì ní sìn ẹ̀ẹ́ àbí àlìjọ̀nù kan dà láàmú ni àkíní kan ni wàá ní kó bá hàn àbí ọ̀tá wọn ń sàṣìyàn wàá ní kàn bá ẹran kínní àbúrò gba ọlá lọ́wọ́ èèyàn fẹ́ dá ọlọ́nà padà fún wàá ní kàn bá ẹran verse yìí chapter seventeen verse eighty eight kàn bá ẹran ní one thousand times tó bá ti bá ẹran fọ́ pẹ̀lú omi tó bá ti fọ́ pẹ̀lú omi lọ ìyèrè wá gẹ́ẹ̀tì complete ọkàn màálù wá gé ọkàn màálù yẹn sóye tó bá wù ẹ́ wá kó sínú pot ìyèrè tó lọ yẹn fà sí bu epo sí fi iyọ̀ sí níwọ̀nba má fi máa gí sí ọ̀n tuntun bá ẹ fọ̀ yìí kúnlẹ̀ eh, láì ìjítàmà àti tó ń bá ẹ̀hàn ní one thousand tó ti fọ yìí òun yẹ kó mi yẹn pọ̀ wá wá fi òun ni wàá fi sí ọkàn màálù yẹn tó bá ti fi ṣe é bẹ́ẹ̀ náà ni wàá tún bẹ̀ wọ́n pé kó tún bá ẹ̀hàn one thousand míì sílẹ̀ wọ́n ti bá ẹ mú one thousand yẹn wọ́n ti bá ẹ fọ ìyẹn náà ó ti jẹ́ one thousand lọ́nà méjì wọ́n ti bá ẹ fọ yẹn náà sínú kẹ́ẹ̀gì five litre kan wàá wá oyin original sẹ́gbẹ́ òun wàá máa fi mú tó bá ti jẹ ọkàn màálù yẹn tán èyí tó fi sọ ọkàn màálù ti jẹ yẹn síwọ́dì wàá máa mú yẹn lé lórí o lè mú fọ́sẹ̀ kan o lè mú fọ́sẹ̀ méjì dẹ́ kíkà ẹ̀ tó o bá fẹ́ nira lára lórí pé wọ́n bá ọlọ́kàn màálù oníkíní kan máa gbé omi máa kà á sí thirty three thirty three kó máa kà á sómi kó máa mú every day tó bá pò fẹ́ máa kà á torí pé fáàsì yẹn ó nọ̀sẹ̀ díẹ̀ fáwọn tí ò bá mọ kéwú máa ka eleven eleven ka eleven láàárọ̀ ka eleven lálẹ́ bí sínú láì tààlà ọ̀nà á ṣí àlejò ọ̀nà á jìnà sí yàn bó ti wà lára èèyàn á tún dé ni we are open bí sínú láì tààlà gbogbo ẹni tẹ́ bá nípe níjà lórí èyíkéyìí nínú both national and spiritual problem ẹ contact global dahiratu dhikrlahi islamic organization health and spiritual department lórí number plus two seven six one two nine five six three eight nine ẹlẹ́kejì gbogbo ẹ̀yin tí ọlọ́run ràn ṣètẹ́ ń gbádùn ètò wa a ní ìdí ajé ẹ fi ajé àti umura ẹ fi ta wá lọ́rẹ ní organisation wa ẹ fi ajé àti umura ẹ fi ta wá lọ́rẹ ní organisation wa aláwọn èèyàn tá máa fún àdúrà yín máa gbà insha allah rahman ọlọ́run ní dá yín láàmú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 sixty three, eight nine a mi ìwọ ojú kìíní afá muftahu ẹ wá sí asalatu ìwọ̀n kọ́ ìlẹ̀ kọ́mẹ́ǹtì kí ló dé ẹ wá ní last week náà so ọlọ́run gbàdúrà wa insha allah rahman ọlọ́run ní dà wá láàmú iná lè zátàlélá ìjẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí ẹ má yẹ ká fi tọ̀fọ̀ gbẹ́ o má sálámù wáyé lálẹ́ kọ́ yìí.